tiẹ̀ náà kò máa ní gbé e ọlá tiẹ̀ ní kò máa ní tán àwọn ọmọ tiẹ̀ bí wọn ò máa ní kó o bówó làbá bá fa àtìmọ́ àtàgbọ́lá owó tiẹ̀ náà kò máa ní gbé e ọlá tiẹ̀ ní kò máa ní àwọn ọmọ tiẹ̀ bí wọn ò máa ní kó o bówó làbá bá fa báwa kẹwọn aláwùrọ bí ọba olúwa tí ń kẹrù báwa kẹwọn aláwùrọ bí. bàbá wa gbọ́ láwọn làwálì tí wọ́n relé báwa kẹwọn o aláwùrọ bí ọba olúwa tí ń kẹrù báwa kẹwọn aláwùrọ bí ọba olúwa tí ń bàbá wa tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí nígbà ayé wọn táwọn ọmọ wọn ò wá gbàgbé bàbá wa alájú wa Yunus Gbọ́láwọn Muhammadu Awwal ọlọ́run bá wa kẹ́ wọn wò bá wa kẹ́ wọn bá wa ṣekú ní sinmi fún wọn ládàá àdúrà ládàá sàrà ọlọ́run bá ní mo lọ bá wọn ìwà tí wọ́n dojú kọ ó dáa gbogbo ẹ̀yin tí wọ́n fi sílẹ̀ má jẹ́ ó bàjẹ́ àwọn ìyàwó àwọn ọmọ àwọn ẹbí àwọn àjọ gbogbo àwọn olóyè nínú ìlú ọlọ́mọdé ó dàrú lẹ́yìn ikú wọn alibarika anabi lọ́dọ̀ ọlọ́run wàlálà ilà ilàlá bàbá wọn olóhùn tí ló wọ ọlọ́run jẹ́mi ìwọ̀n ogun ìṣọ́ ọlọ́run àbọ̀ ọlọ́run máa bá wa fi bo bàbá wa wá kárí gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa bàbá adisi mama fowó kingdom ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ wò tẹ̀síìrù wa tí a máa ń ṣe ní ààfin bàbá wa olówó tìlú òwú òun náà ni ó tún dé sétí ìgbọ́ yín kí ọlọ́run jẹ́ kí á rí àfa wa ní òkè àgó pẹ́pẹ́pẹ́ jọmọ́ mẹ́tẹ̀ẹ̀ta ìmọ̀ọ́mọ́ olúfakùn agbógun lérí òru nǹkan májè ó dàrú alibarika anabi lọ́dọ̀ ọlọ́run wàlá láyìlá àìlàlá wàlá láhàwìlá wàlá kùwàtà àìlà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. wàhálà náà òun náà níbi tó ti sọ súratul anfali tó sọ kalẹ̀ fún anabi wa muhammad anilẹ́yìn ìgbà tí wọ́n ja ogun bádàrí ogun bádàrí yìí wáyé ní ilẹ̀ hijaz tó ń jẹ́ saudi arabia lónìí láàrin àwọn mùsùlùmí àti àwọn kèfèrí mọ́kà nígbà náà ẹni tó jẹ́ kọ̀mándà jẹnẹra lójú ogun fáwọn mùsùlùmí òun náà ni anabiwa muhammad gbogbo òǹkà gbogbo wọn wọn jẹ three thirteen nígbà náà tí àwọn kèfèrí tí àwọn eh, amúrúbónú isham àti ontiba àtàwọn kèfèrí ìgbà yẹn wọn lórí wọn tí wọn lé ìdí wọn gbogbo wọn jẹ one thousand wọn ní inú ogun yìí bí one thousand àti three thirteen bí wọ́n ti pàdé ọlọ́run wá ṣe àránṣe fáwọn mùsùlùmí lọ́jọ́ náà mùsùlùmí ló borí àwọn tí wọ́n kú sójú ogun nínú àwọn mùsùlùmí wọ́n ní fourteen péré ni àwọn tí wọ́n kú sójú ogun nínú àwọn kèfèrí wọ́n ń jẹ́ seventy tí àwọn tí wọ́n farapa lọ rẹ́kẹrẹ́kẹ́ kódà gan wọ́n ní ẹṣin táwọn mùsùlùmí lò nínú three thirteen ẹṣin méjì péré ni wọ́n rí lò ràkúnmí bóyá yẹn seventy tí àwọn kèfèrí sì ní nǹkan ọjà ẹ ogun wo ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní tó lọ́wọ́ yìí ẹ Gaza ẹ wo bí wọ́n ti jọ ń bára wọn jà ẹ wo àwọn tí wọ́n ní nǹkan ogun láàrin àwọn méjèèjì ẹ wo bí wọ́n ti ń ṣe àwọn tó kù wọn ṣàkàṣàkà ṣùgbọ́n ṣá àwọn mùsùlùmí ọlọ́wọ́n bá ní àwa la fẹ́ ràn yín ṣe nígbà tí wọ́n jagun yìí tán ṣẹ́mọ̀ a ní súrátù anfal tọ́lọ́ wọn bá pè é wípé súrátù ọgbà ọ̀rọ̀ ìkó ogun èrè ogun spoils of war èrè ogun ṣé mo kò sí bẹ́yàn ó ti ṣiṣẹ́ èrè ó wáyé ó ní bí wọ́n ti ń ṣe kí islam tó dé ìgbà tí islam wá dé táwọn mùsùlùmí tí wọ́n bẹ̀rẹ̀ sí ni wò pé àhà nígbà tá a jagun àwọn èrè báyìí la kó kò sí béèyàn ó ti jagun àwọn nǹkan lọ́dọ̀ àwọn tẹ àwọn opponent yẹn àwọn èèyàn tí yàn bá bá jagun ẹ rí àwọn èrè ogun bóyá nínú àwọn nǹkan oúnjẹ wọn ni bóyá nínú àwọn nǹkan ogun wọn ni bóyá nínú àwọn nǹkan tó jẹ́ àwọn aráàlú wọn ni tí wọ́n kó lẹ́rú gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń jẹ́ èrè fún àwọn tí wọ́n bá wín ní ogun ìgbà táwọn mùsùlùmí yẹn wá wín ní ogun nígbà yẹn tí wọ́n wá dé àwọn kan abẹ̀rẹ̀ sí ní kun láàrin ara wọn pé ah ah ládùúgbò nǹkan tá a kó yìí báwo láti ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ni wá jẹ́ àríyànjiyàn láàrin ra àwọn mùmìnì ìgbà yẹn ṣáà ó ti ń ṣẹlẹ̀ bọ̀ tipẹ́ o ó ti ń ṣẹlẹ̀ bọ̀ tipẹ́ kò yẹ ṣe máa ṣẹlẹ̀ ń sìn tá a bá rí láàrin ara wa wípé bóyá àjọṣe bísínẹ́sì kan ni pàápàá jùlọ lọ́dọ̀ àwọn aláàfáà bàbá ti lóde àhà ṣé kò yẹ kí la ó yẹ ká ti gbówó náà kí ló ti di owó. Ah, ah, báwo lẹ ṣe fẹ́ pín owó ah, iye báyìí ló yẹ kó jẹ́ tọ̀dọ̀ tèmi gbogbo kinní yẹn kò sógun mọ́ ṣùgbọ́n ṣá èrè ogun òun náà ni àpèjúwe bí ìgbà tẹ ẹ lọ sóde tẹ ẹ lọ sóde kí la rí mú bọ̀ lóde ọlọ́run bá wá ń ṣàlàyé fún ànábì wípé yẹs alúnákà anilẹ̀ ànfààlì ọlọ́run bá ní ìwọ ànábì wọ́n padà wá bi ẹ́ léèrè nípa ìkó ogun èrè ogun báwo la ti fẹ́ ṣe é ṣẹ́mọ̀ kò sí bá lójú ogun àwọn kan wà tán máa takú yí pé aha ah, ah. gbogbo nǹkan tó kó bọ̀ yìí kò gbọdọ̀ jẹ́ pé bí alídà nìkan ló fẹ́ kó sílé ẹ̀ àwọn ẹlòmíín wà tó yẹ pé wọ́n á wòye pé nǹkan tí olówó orí wa bá ti sọ náà ni tó ga wa bá ti sọ náà ni bó bá ṣe wù kó ṣe lóyàtì àwọn míín débẹ̀ wọ́n sì gbà pé nǹkan tó bá fún àwọn ẹ̀tọ́ tàwọn náà ni. Allahu Akbar. loyalty àwọn míì débẹ̀. ṣùgbọ́n ṣáà eléyìí àwọn mùmíní yẹn náà ni wọ́n ti wá ń tọnu bọlẹ̀ láàrin ra wọn wípé báwo la ṣe fẹ́ ṣe èrè ogun. yas'alunaka anil anfal. ọlọ́run ọba bá a ti sọ fúnra wa wípé kí nǹkan tó ṣẹlẹ̀ á ti wá intanet wa Muhammad wípé wọ́n máa wá bí ẹlẹ́rìí nǹkan báyìí o èsì ẹ̀ tó máa fún wọn òun rèé òun rèé gbàtí wọ́n wá béèrè lọ́wọ́ ànábì gbígbà àlàyé lọ́rùn ọ̀gá wa àwọn nǹkan tá a kó bọ̀ lójú ogun torí nínú wọn nínú ogun tí àwọn mùsùlùmí tí wọ́n rí èrè ń bẹ gasuwatu badiri ó jẹ́ kan ọlọ́wọ́n bá ní bí wọ́n ti kéré tó yẹn tí wọ́n borí àwọn one thousand yẹn ọlọ́wọ́n bá tún wá ní kí wọ́n wá rí èrè rẹpẹtẹ nínú àyà yìí bákan náà ó fẹ́ kọ́ wa báwo ni mùmíní ti rí tálà lè pè ní mùmíní òdodo àyà yìí fẹ́ júwe mùmíní òdodo fún wa tó bá ti gbọ́ nǹkan tó lọ́wọ́ bá sọ nínú àyà yìí máa wòye pé ṣé mùmíní òdodo lèmi náà ṣàn. ọlọ́wọ́n bá wá ń sọ fún anabi wa Muhammad wípé yẹsẹ̀ alúnáka ánilẹ̀ ànfààní ọlọ́wọ́n bá ní ìwà anabi wa Muhammad wọ́n padà wá bí ẹ léèrè nípa nǹkan tó ń jẹ́ èrè ogun kul alẹ́ anfaalu lillahi war rasuli ọlọ́run bá ní ìwà anábì sọ fún wọn sallallahu alayhi wa sallam wípé alẹ́ anfaalu èrè ogun lillahi war rasuli ọlọ́run ọba àtòjíṣẹ́ àwọn náà ni wọ́n mọ̀ àwọn náà ni wọ́n ní ọlọ́run ọba àtòjíṣẹ́ àwọn náà ni wọ́n ní sallallahu alayhi wa sallam ẹ̀fàtẹ́kùnláà. fàtẹ́kùnláà wa aslihu dhata baynikum. ọlọ́wọ́n bá àti òjíṣẹ́ náà ni wọ́n mọ̀ bí wọ́n ti pín ẹ̀yin kọ́ lẹ́sọ̀ bẹ́ẹ̀ ti pín èrè ogun fún alayé lọ́rùn ànábì wa ọlọ́wọ́n bá ní fàtẹ́kùnláà ọlọ́wọ́n bá ní ẹ̀yin mùmí níyẹn ẹ bẹ̀rù Ọlọ́hun ẹ bẹ̀rù Ọlọ́run ẹ má máa tẹnu bọlẹ̀ tẹ́ bá ti dé látọjú ogun ó ṣe jẹ́ pé ànábì wa kó sílé ẹ̀ ó ṣe jẹ́ pé wá nílé ẹ̀ tí ò fún wa lẹ́tọ̀ọ́ wa ẹ̀tọ́ yín wo ọlọ́wọ́n bá ní ànábì òun ọlọ́wọ́n àtànábì náà làwọn mọ báwọn ó ti pín báwọn ṣe fẹ́ yanjú ẹ̀ ọlọ́wọ́n ọba àtànábì náà ló ní fatakun láà ọlọ́wọ́n bá ní ẹ bẹ̀rù wà á sílẹ̀ o o zátàbẹ́ ilé kan ọlọ́wọ́n bá ní gbogbo àwọn àríyànjiyàn gbogbo àwọn ròyìnròyìn àárín ara yín ọlọ́wọ́n bá ní ẹ lọ ṣàtúnṣe ẹ̀ àwọn ẹ̀mí yín tó dọ̀tí ẹ tún ẹ̀mí yín ṣe àníyàn tí ò dáa tó ń bẹ lẹ́mìí yín níbi àwọn òrùkùrù tẹ́ ń rò ọlọ́wọ́n bá ní ẹ lọ tún gbogbo yẹn ṣe ẹ bẹ̀rù ọlọ́run ẹ má sọ̀sọ́kúsọ ipe ahan ah, ah, báwo la nàbì ṣe wá ṣe nǹkan ojú ogun. sallallahu alayhi wa sallam. torí bànàbì bá dé látọjú ogun ó ní bànàbì ti ń pín ànàbì á pín fáwọn tí wọ́n lójú ogun wọ́n nínú ẹ̀ àwọn tí wọ́n lójú ogun láwọn arúgbó àwọn àwọn ọmọ kéékèèké ànàbì á fún wọn bẹ́ẹ̀. sallallahu. àwọn tó yẹ pé bóyá àwíjàre ó ń bẹ fún tí wọn fi lójú ogun anabi fún wọn. sallallahu alayhi wa sallam. kódà gan àwọn kèfèrí anabi gan atún fún wọn nínú ẹ. sallallahu alayhi wa sallam. wípé nǹkan tá a mú bọ̀ lójú ogun òun rèé ẹ tó jẹ́ kèfèrí yàtọ̀ sádùúgbò mùsùlùmí anabi atún fún àwọn kèfèrí pé nǹkan tá a mú bọ̀ rèé nígbà tó di pé wọ́n lójú ogun. wọ́n ní fúnfún tànàbí ń fún wọn ó fi ń ṣe ti ará àdúgbò tá a jọ wà ládùúgbò ó fi ń hùwà dáa ó fi ń tso ìwà dáadáa tánàbí ní sí wọn wọn nígbà tí anabi kú sallallahu alayhi wa sallam abubakar tán bá lójú ogun bẹ́ẹ̀ tí wọ́n bá rí èrè kan abubakar náà ń pin bánabi ti ń pin wọn nígbà tó kan umar umar wa ní ẹwà lọ́dí allahu ta'ala anihu anabi ń pin báyìí abubakar ń pin báyìí lásìkò tọ̀dọ̀ mi àwọn kèfèrí tí anabi ń fún tí umar ẹ eh, tí abubakar ń fún èmi ò fún wọn mọ́ wọ́n wá bí Umaru léèrè pé kí lè tó fún wọn ó ní ẹ lọ wo àwọn kèfèrí tí ànábì ń fún yẹn ó ti dùn mọ́ wọn wọn ò torí ẹ̀ kí wọ́n gba Islam kí láǹfààní gbà ń fún wọn fún. ọlọ́wọ́n ọba náà ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ti máa pín rèé lọ́lọ́wọ́n ọba wa ń sọ pé ká bẹ̀rù Ọlọ́run ìwọ náà bẹ̀rù Ọlọ́run níbi àwọn ọ̀rọ̀ tá a máa sọ níbi àwọn tẹnubọlẹ̀ ṣọ́ṣọ́ṣọ́ òun lọ́wọ́ bá ní ká túnṣe láàrin ara wa bí nǹkan kan ò bá yí ẹ béèrè lọ́wọ́ aṣáájú ẹ bí ò bá yí ẹ má máa tẹnubọlẹ̀ ó lè ba nǹkan míì jẹ́ lára àyàn tí yóò mọ̀. kọ́lọ́ wọlé abẹ́ bàbá wa tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí bàbá wa gbọ́láwọn làwàl ọlọ́run wa kẹ́ wọn àwọn ọmọ wọn tí wọ́n ń bá ètò náà lọ ọlọ́run má da àwọn ọmọ náà rú àlékún ọlá àlékún àlàáfíà ọlọ́mọba wa ṣe fún gbogbo wọn àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà ìlú Òwu má jẹ́ ó bàjẹ́ ẹgbẹ́ alákẹ́ ẹgbẹ́ ògì ọ̀nà gbàgùrà má jẹ́ ó dàrú iléeṣẹ́ NTA ọlọ́run jẹ́ kí wọ́n máa lọ sókè sí gbogbo iṣẹ́ bẹ́ẹ̀ wàràfà àná ó má kàánà àléyàn. gbọ́lá owó tí ẹ ná kó o máa ní gbé e ọlá tí ẹ ní kó o máa ní tán àwọn ọmọ tí ẹ bí wọn ò máa ní kó o bówó làbá bá fa àti máa ta ṣubá. Ramadan ti dé oṣù àpọ́nlé. أهلا بشهر الصائم شهر لقوم الهاشمي